Let us pray. Ẹ jẹ́ kí a gbàdúrà. Heavenly Father, we thank you for the fellowship we have around your word. And we thank you for the way you reveal your deep truths to us every time we come before the table of the Lord to study. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí a ní àti àwọn oore ọ̀fẹ́ tí a máa ń rí gbà nígbàkigbà tí a bá wá síbi tábìlì Olúwa àti bí ẹ ti ń fi òtítọ́ yín hàn wá nígbàkigbà tí a bá wá kẹ́kọ̀ọ́ yín. We thank you for the challenges you are giving us through the study of the lives of the heroes of faith adúpẹ́ yín fún àwọn ìpèníjà tí ẹ̀ ń fi sínú ayé wa nípa àwọn ajagunṣẹ́gun nípa ìgbàgbọ́. we know that you have a purpose for revealing these deep things into our hearts. a mọ̀ yìí ète kan bẹ lọ́kàn yín tí ẹ fi ń sípayá àwọn ohun ìjìnlẹ̀ yìí hàn wá. and we are praying that that purpose will be fulfilled in every life in Jesus name. ẹ̀bẹ̀ wa sì ni pé ète náà yóò di mímúṣẹ nínú ayé olúkúlùkù wa ní orúkọ jésù. we pray that as you lift up the face of your people which you will do exploit for you in Jesus' name. Olúwa bí ìgbàgbọ́ àwọn yín sókè, àwa a ó ṣe gudugudu méje mẹ́fà fún yín ní orúkọ And as those who have gone before us fought in the battles of the Lord and the won, we are praying, O Lord, you'll grant us the courage, grant us the faith to be able to fight in the battle of the Lord today and win every time in Jesus name. Bàbá bí ran àwọn wa lọ́wọ́ tí wọ́n ja ogun Olúwa tí wọ́n sì ja a gbàdúrà pé kẹ́ fún àwa náà ní ìkìyà àti ìgbàgbọ́ ká lè ja ogun olúwa kí a sì lè máa ṣẹ́gun ní orúkọ jésù. increase our faith today. ẹ mú ìgbàgbọ́ wa dàgbà lónìí. help us to be able to face the challenge of the hour. ẹ ràn wá lọ́wọ́ láti dojúkọ àwọn ìpèníjà tòde òní. that we move on in faith and be victorious in Jesus name. kí a sì lè máa gbégbèsè ìgbàgbọ́ kí a sì máa jẹ́ aṣẹ́gun ní orúkọ jésù. lead us into the depths of the truth of the word even tonight. ẹ mú wa lọ sí ìjìnlẹ̀ òtítọ́ ọ̀rọ̀ náà ní àṣálẹ́ yìí. Increase the faith of everyone. Ẹ ìgbàgbọ́ olúkúlùkù dàgbà. In Jesus' name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. We have been looking at the Word of God and studying and going deep into the Word as we look at Hebrews chapter 11. Ní báyìí, a ti ń wo ọ̀rọ̀ Ọlọ́run, a sì ń lo àwàjinlẹ̀ gẹ́gẹ́ bí a ti ń wo Ébèrè orí kọkànlá. And it's been a refreshing time, a challenging time as these heroes of faith as they come before us one by one. Ó sì ń jẹ́ ìpèníjà ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni ó mú kí ọkàn wa kí ó máa le sí bí a ṣe ń rí àwọn ajagun ṣẹ́gun nípa ìgbàgbọ́ tí a gbé káwájú wa. Obviously there were many things in their lives. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé wọn. But the Lord has picked on the central sin and is focusing our attention on that central sin that made them to win in the battles of life. Ṣùgbọ́n ohun kan tó orókè tí Ọlọ́run fa ayọ̀ nínú ayé wọn, òun lọ́lọ́run gbé ka iwájú wa láti jẹ́ kí a mọ nǹkan tó jẹ́ kí wọ́n ṣe ogun ayé pé. Since we began the study of Hebrews chapter eleven we have heard about the faith of Abel. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nínú Ebèrò orí kọkànlá láti gbọ́ nípa ìgbàgbọ́ Abẹ́lì. And the faith of Enoch. Àti ìgbàgbọ́ Enoku. And the faith of Abraham. Àti ti Abrahamu. And the faith of Sarah. Àti ti Sarai. And the faith of Isaac. Àti ti Isaki. That of Jacob. Ti Jacobu. And that of Joseph. Ti Josephu. The faith of the parents of Moses. Ìgbàgbọ́ ti àwọn òbí Mose. And the faith of Moses. Àti ìgbàgbọ́ Mose fúnra rẹ̀. And the faith of the children children of Israel. Àti ìgbàgbọ́ àwọn ọmọ Ísírẹ́lì. And also of Joshua. Ti Joshua bákan náà. Even of Rahab we have heard of her faith. Àti gbọ́ nípa ti Rahabu pàápàá. We have heard of the many exploits of faith. A gbọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára tí a ṣe nípa ìgbàgbọ́. We have heard of the sacred the satisfactory sacrifice of Abel. Àti gbọ́ nípa ìrúbọ ti Abeli. We have heard of the work of faith by Enoch. A gbọ́ rírìn tí Nínọ́kùnrin nípa ìgbàgbọ́. We have heard of the building of the ark by Noah. A gbọ́ nípa kíkọ́ ọkọ̀ ìgbàlà nípa.

We have seen the face of Isaac as he blessed Jacob and Esau. A gbọ́ bí Joseph ṣe fi bí Isaac ṣe gbòkun fún àwọn ọmọ rẹ̀. We have learnt of the face of Jacob as he blessed Ephraim and Manasseh. Bákan náà la gbọ́ nípa ti Jacob tí ó ti bùkún fún Ephraim àti Manasseh. We have read about Joseph how he desired the promised land that even though he was not going to be there, he wanted his bones to be carried there. He was sure that the Lord would surely bring his people into the land of promise. A rí àníyàn Joseph tó fẹ́ lọ sí sí ilẹ̀ lérí bí ó tilẹ̀ mọ̀ wípé nítòótọ́ ojú tara tàbí ara tara kò ní lè débẹ̀ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ ó fẹ́ pé lẹ́yìn ikú òun kí wọ́n gbé egungun òun lọ síbẹ̀. were part of the parents of Moses not fearing the edict of the king and preserving their son their baby Moses who will become the deliverer of the nation. a gbọ́ nígbà ìgbàgbọ́ ti àwọn òbí Mose àwọn tí wọn kò bẹ̀rù àṣẹ ọba tí wọ́n dáàbò bo ọmọ wọn ẹni tí ó jẹ́ olùràpadà tàbí olùgbàlà fún orílẹ̀-èdè náà. and of the faith of Moses who walked as seeing the invisible one. a gbọ́ nípa ti Mósè ẹni tí ó rìn tí ó ń rí ẹni àìrí. and we have heard of the dividing of the Red Sea. a sì gbọ́ nípa pípín òkun níyà. the keeping of the Passover. pípa àsè ìrékọjá mọ́. and we have heard of the destruction the falling of the walls of Jericho. bákan náà ni a gbọ́ nípa ìparun àti wíwó odi Jericho lulẹ̀. and of the salvation and the deliverance of Rahab and her family. àti ìgbàlá rẹ̀ Rahabu àti àwọn ẹbí rẹ̀. After talking about all these heroes of faith. Lẹ́yìn ìgbà tí ó ti wá sọ nípa àwọn akíkanjú ìgbàgbọ́ yìí. And challenging our hearts. Tí ó sì ń pe ọkàn wa níjà. Telling us that what man, one man has done, any other man can do if he has the same faith in God. Pé ohun tí ẹnìkan ti gbèsè rí ẹlòmíràn pẹ̀lú lè ṣe tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. After he has shown us all these exploits of faith. Lẹ́yìn ìgbà tí ó sọ nípa iṣẹ́ agbára ìgbàgbọ́ yìí. Challenging our hearts. Tí ó pe ọkàn wa níjà. That we too should not live ordinary lives but live ex extraordinary life by extraordinary faith. Pé àwa gan a gbégbé ayé sákálá lásán ṣùgbọ́n kí á gbé ìgbé ayé tí ń borí nípa ìgbàgbọ́ tó ń borí. then comes to verse thirty-two. Ó wá wá sí ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Which is the verse we are looking at today. sì lẹsẹ̀ tá à ń gbé yẹ̀wò lónìí. He says, what shall I say more? Ó ní èwo lè mí ó sì tún máa wí sí i. He looked at the list in front of him. Ó wo àwọn eh, ìlà tí ló ti sílẹ̀ sile rẹ̀. And the many people he could still speak about. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì lè sọ nípa rẹ̀. And the great exploits of faith in their lives. Àti ńlá tí wọ́n gbèsè nípa ìgbàgbọ́. And he was saying, what shall I say more? Ó wá ní èwo ni sì tún máa wí sí i. Who else will I bring before you? Ta ni kí n tún mú wá síwájú yín? To show that you too you can walk by faith. Láti fi hàn pé wọ́n náà lè rìn nípa ìgbàgbọ́. What personality of the Old Testament will I bring before you? Ẹni tí àwọn nínú májẹ̀mú láíláí ni kí n tún mú wá. He said, what shall I say more? Ó ní èwo ni ni èmi kí ó sì tún máa wí sí i. Am I going to talk about Caleb? Ṣé kí n máa sọ nípa Caleb? Am I going to talk about Elijah? Àbí kí n máa sọ nípa Elijah? Am I going to talk about Elijah? Elisha? Am I going to talk about Deborah? Am I going to show you about Anna? Am I going to talk about Ruth? Am I to show you the life of Job? How about Isaiah? How about Jeremiah? How about Ezekiel? How about those people in the foreign land? Shadrach, Meshach and Abednego. He said, what shall I say more? He said, what of battle do you have that another person has not heard? Ó ní ogun wo ló dé bá ọ tí ò tí ì dé bẹ́ẹ̀ nìkan rí. He said what challenges are facing you now that has not faced somebody before? Ó ní ìpèníjà wo ló dojúkọ ẹ báyìí tí ò tí ì kọ àwọn tí wàá kọ sọ́rí. What situation or circumstance are you living in that another person has not lived in? Àyídáyidà wo ló bá ara rẹ báyìí tí àwọn kan ò tí ì bára wọn níbẹ̀ rí? What arrow has the devil thrown at you and thrown at your family and thrown at your community that he has not done before? Ọfà wo ni èsù ń ta sí ọ tàbí sí ẹbí rẹ tàbí àdúgbò ibi tó wà tí ò tí ì ṣe b He said, what kind of insurmountable problem do you think you're having today that another person has not had? I've been showing you of these heroes of faith. Can I tell you more? What shall I say more? tó tí He was saying time will fail him. He was saying the space will not be enough. He was saying he will not be able to even go to another subject if you were to be mentioning them one by one. That's why he asked the question, what shall I more say? And so in this versatitude, he brings a summary of some names. Ní ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n And you need to look at this versatitude and see what the apostle is talking about. He said, for the time time will fail me. ó ní nítorí ìgbà yóò kùnà fún mi. to tell of Gideon and of Barak. láti sọ ti Gideoni àti Bárakù. of Samson and of Jephthah. àti Samsoni àti Jephthah. of David and of Samuel. ti Dáfídì àti Samueli. and of the prophets. àti ti àwọn wòlíì. he was still talking about faith. ó sì ń sọ nípa ìgbàgbọ́ síbẹ̀. he was talking of the challenges of the lives of these people that face varying and varied problems by their facing God. Ó sọ nípa ìpèníjà tí ń bẹ nínú ayé àwọn ènìyàn wọ̀nyí nípa oríṣiríṣi wàhálà tó bá nínú ayé wọn eh, tí sọ nípa ìgbàgbọ́. You might begin to question in your mind. Ìbéèrè wa lè máa jàgùdùgùdù ní ọkàn rẹ. You might begin to say the name of Job is not there. O lè máa sọ pé orúkọ Job ò sí ń bẹ́ẹ̀. The name of Caleb is not there. Orúkọ Caleb ò sí ń bẹ́ẹ̀. Deborah is not even there. Deborah ò tirẹ̀ sí níbẹ̀. Anna the mother of Samuel is not there. Anna ìyá Samuel ò sí níbẹ̀. Ruth is not found there. A ò rí Ruth níbẹ̀. And you think of of Jeremiah is not there. Even the great prophet, the prophet of fire that raised the dead, Elijah is not there. And you are thinking about Elisha that received the double portion of the Spirit of God. His name is not there. And those wonderful Hebrew children, Shadrach, Meshach, and Abednego, that faced the most furious, the most angry king that lived on the earth, that threw them into the fire, fire and the fire will not burn them. Why? Shadrach, Meshach and Abednego, their names are not even there. àwọn tó jẹ́ pé wọ́n dojúkọ ìbínú ọba tó burú jùlọ ní gbogbo àgbálá ayé tí wọ́n wọnú ńlá lọ tí wọn ò jóná kí ló wá dé sedraki mesaki àti abeginigo torúkọ yín ṣe ṣàwátì ní. oh he already tells us he said time will fail me to mention everybody that I could have mentioned. ó ti sọ ṣáájú gbangba pé ìgbà yóò kùnà fún mi láti máa mẹ́nu bà gbogbo àwọn tó yẹ kí n mẹ́nu bà níyì. he said if you want to learn about them there are other chapters of the Bible even of the New Testament where you come across them. ó ní tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ ìgbé ayé àwọn ènìyàn tó ń rò nípa wọn yìí àwọn ẹsẹ mìíràn nínú májẹ̀mú ti tún sọ nípa wọn tó lè kọ́ nípa rẹ̀ James sọ nípa Elijah James spoke about Job Jacob sọ nípa Job and then you find those other names in different parts of the New Testament What? telling us of their faith telling us of their character telling us of their relationship with God. wàá sì alábàápàdé àwọn ènìyàn mìíràn tí a ò mẹ́nubà nísinsìnyí nínú àwọn orí mìíràn nínú májẹ̀mú titun tó ń sọ nípa ìgbàgbọ́ wọn àti ìgbé ayé wọn. he is telling us that his purpose is his intention was not to mention everybody, but just some, some samples to show you that you too, you can walk in faith, you can walk by faith, you can live by faith, and you can do the exploits that these people have done. Oh, sọ ó lè rìn nípa ìgbàgbọ́ ó lè ṣẹ́gun nípa ìgbàgbọ́ ó lè ṣiṣẹ́ agbára nípa ìgbàgbọ́ kan náà. there's a lesson we learn. ẹ̀kọ́ wà tí a kọ́. when other categories of workers are mentioned in a message and your own area of work is not mentioned don't get offended that doesn't mean that you are not important that doesn't mean that what you are doing is not important in a single message every area of work every person you could mention cannot be mentioned. ẹ̀kọ́ tí a ń kọ́ nínú èyí ni wípé nígbàkí ìgbà tàbí tí ó bá yá tí a bá lọ dárúkọ àwọn ẹ̀ka iṣẹ́ kan tàbí àwọn kan tí wọ́n ń ṣe ojúṣe nínú iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run tí a wá gbójú fo ẹ̀ka tìrẹ tí àbí tí a ò tìrẹ má gbogbo ènìyàn tàbí ẹ̀ka kọ́ ni a lè dá nínú kan. time will fail to always praise to always appreciate and to always exalt every area of the work it's not in every message you are able to mention every person that has done something significant if you are left out in one message remember another time may come what's important is your name in the book of life not in the mention by the preacher. ìgbà kùnà láti lè máa mẹ́nuba ẹlẹ́kajẹ̀ka iṣẹ́ kọ̀ọ̀kan tàbí àwọn ènìyàn láti máa boríyìn fún wọn nínú ìwàásù kan bọ́yá agbójúfọ̀ọ́dá tàbí iye wa kò lọ sí ipa tìrẹ nínú iṣẹ́ tí ó ń ṣe ó lè má kàn nísinsìnyí yóò kàn nígbà mìíràn tí ò bá tiẹ̀ kàn ohun tó ṣe pàtàkì jùlọ ni pé orúkọ rẹ ó wà nínú ìwé yìí lọ́rùn. and then we look at this verse thirty-two. àwa ń ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. there are six names that are mentioned there. orúkọ mẹ́fà la níbẹ̀. it tells us uh, gideon and barak. ó sọ fún wa nípa gideon àti baraku. samson and jephthah. samson àti jephthah. david and samuel. dáfídì àti samuel. and then the prophets. ó wá parí rẹ̀ pé àwọn wòlíì. of these names that are mentioned. ṣùgbọ́n àwọn orúkọ The apostle seems to group them in pairs, two two and two. Àpèstélì yìí ó dàbí ẹni pé ó pín wọn sí méjì méjì méjì. And yet as you go back to the Old Testament. Bí o bá wá padà sí májẹ̀mú láéláé. You will see that in every pair, these two, the next two, the next two, he interchanges their names. Wà á rí i pé àwọn méjì ti ìṣáájú ètò tẹ̀lé àti ètí ó tẹ̀lé wọ́n máa ń gbé orúkọ wọn yẹ̀ síra wọn. Barak lived before Gideon but he mentioned Gideon first. Baraki ó wà ṣáájú Gideoni ṣùgbọ́n Gideoni wáyé ṣáájú Baraku. Jephthah did his exploit before Samson was born, but he mentioned Samson first. Jephthah, ó ṣiṣẹ́ agbára kó tó tiẹ̀ di pé a bí Samson ṣùgbọ́n Samson la kọ́kọ́ dárúkọ. Samuel had been following the Lord and had been receiving the vision of the Lord, had been doing exploits for the Lord before we hear of David. In fact, it was Samuel that even anointed David. Samuel came before David, but he mentioned David first. Ní Samueli, ó ti mọ Olúwa, ó ti ń sin Olúwa, kí ó tó tilẹ̀ di wípé a bí ó tilẹ̀ rántí pé samuel gangan ló tilẹ̀ fi àmì òróró yan dáfídì ní ọba ṣùgbọ́n ó dárúkọ dáfídì ṣáájú samuel. in the arrangement in the book of life. nínú ètò tí a ṣe nínú ìwé yìí. in the arrangement in God giving commendation. nínú ohun tí a ṣètò nípa fífi orí ìfúnni. it doesn't go by seniority. kì í ṣe pé bá a bá ṣe jura wa lọ. it doesn't go by age. kì í ṣe nípa ọjọ́ orí. it goes by the fruit of faith that came out in our lives. ohun tó ń jẹ́ àbájáde rẹ̀ nípa èso tó ń jáde nínú ìgbàgbọ́ and sometimes the people that he called at the 11th hour. He gives them the reward for us. He mentions their name for us before he calls the people that he brought in at the third hour, at the sixth hour, at the ninth hour. Ìgbà mìíràn wà tó jẹ́ pé àwọn tí ó pè ní wákàtí kọkànlá ọjọ́, àwọn ló kọ́kọ́ pè tó fún wọn lérè kí ó tó wá pé àwọn tó wá ní wákàtí kẹta àti wákàtí kẹfà ọjọ́. Now we're looking at these men one by one. A wá fẹ́ yiri àwọn ọkùnrin ìwò lẹ́yọ kọ̀ọ̀kan. We're going to look at Gideon. A ó wo Gideoni. Winning with a courageous few. Tó ṣẹ́gun jagun pẹ̀lú àwọn ẹni ìmúlọ́kàn níbẹ̀. we are going to look at barak. a wo baraku. weapon against cruel foes. ohun ìjà sí òru ọ̀tá. we are going to look at samson. a wo samsoni. weakness overcome by courageous faith. àìlera tí a borí nípa ìgbàgbọ́ tó ṣẹ́gun. we are going to look at jephthah. a wo jephthah. willingness with consecrated faithfulness. Ìyọ̀ǹda ara ẹni pẹ̀lú ìyá ara ẹni sọ́tọ̀ nínú ìdúró kan. And we're going to look at David. A wo Dáfídì. The warrior with courageous faith. Jagunjagun tí ó ní ìmúlọ́kànlé nínú ìgbàgbọ́. And then Samuel and the prophets. A wo Samuel àti àwọn wòlíì. Witnesses of our covenant keeping God. Àwọn ẹlẹ́rìí. Covenant keeping father. Àwọn ẹlẹ́rìí bàbá wa ti ń pa májẹ̀mú mọ́. And let us look at them one by one now. Ẹ jẹ́ kí a wá wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. And please understand that the Lord is calling you to the life of faith. Jẹ́ kó wá ọ pé ní Ọlọ́run pè ọ sí ni As we look at the areas of their lives. And you will see that the only thing that made them to be able to overcome to win was their faith in God. That same faith the Lord can impart into your heart and you too you will win in Jesus name. ìwọ náà pàápàá pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run wà borí ní orúkọ jésù. so he says in hebrews eleven ó wá sọ nínú ebèrè orí kọkàn lẹ́sẹ̀ ìkejì lọ́gbọ̀n. and what shall I say more. ó ní èwo lèmi ó sì tún máa wí sí i. the message and the topic of faith is almost inexhaustible. ó ní kókó tàbí ìwàásù nípa ìgbàgbọ́ àgbọ̀n ọ̀gbẹ́ni. the challenges that we receive by faith they are almost unlimited. àwọn ìpèníjà tí a máa ń rí gbà nípa ìwàásù ìgbàgbọ́ wọn ò lóṣùwọ̀n. there is an unlimited horizon before you once you begin. begin this deep, great, high subject of great benefit. That's why he's saying, what shall I say more? Ó ní ọ̀gbọ́n ọ̀gbẹ́ ìpèníjà ló ń bẹ níwájú rẹ̀ nígbà tí kẹ́kọ̀ọ́ nípa ìjìnlẹ̀ ìgbàgbọ́. Ó ní kíni kí niwaju re nigba máa si nipa ijinle igbagbo ni kini tun so nipa re He says for the time will fail me. torí pé ìgbà kùnà fún mi. Because we are talking about the very character and the attribute of God. And that attribute is as deep as God is deep. It's as great as God is great. It's as high as God is high. And as you cannot cannot study God to the very final limit. The same thing, you cannot exhaust the topic of faith. It is so great, that's why it says the time will fail me to begin to mention them one by one. níwọ̀n ìgbà tó jẹ́ pé ọlọ́run jinlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé ó ga lọ́pọ̀lọpọ̀ àwa má olódùmarè ni nítorí náà bí ó bá ń kọ́ nípa ọlọ́run ò lè rí mọ rẹ̀ títí dópin nítorí náà ló fi wá sọ wípé ohun tá à ń kọ́ nípa rẹ̀ yìí ìgbà yóò kùnà láti máa sọ nípa rẹ̀. so he mentions Gideon. ó wá mẹ́nuba Gideon. to understand the circumstances of Gideon please come to Judges chapter six. jẹ́ kí ìgbà ayé ọkùnrin tí à ń sọ nípa rẹ̀ Gideon kò yí ọ padà lọ sí orí ìdájọ́. remember what you are looking for you are looking looking for faith. Rántí You want to identify faith in the life of Gideon. Ó You want to also see how that same faith can be manifested by you. Ó You want to see the application of that faith in the circumstances and situation in which Gideon found himself. In Judges chapter six. Reading from verse one. 1. The children of Israel did evil in the sight of the Lord and the Lord delivered them into the hand of Midian seven years. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe búburú lójú Olúwa. Olúwa sì fi wọ́n lé Mídíánì lọ́wọ́ lé ọdún méje. That was the difficulty that the nation found itself in. Wàhálà tí orílẹ̀-èdè bá ara rẹ̀ nìyí. And then the Lord wanted to deliver them. Ní báyìí Ọlọ́run sì fẹ́ dá wọn nídìí. Who was he going to use? Táwa ni Ọlọ́run yóò lò. He was going to use Gideon. Gideon ló fẹ́ lò. Is there any problem in your community? Wàhálà kan is your community sold into the hands of the enemy. is your family in the very center of the oppression of the Midianites. God always has an instrument. an instrument of deliverance. and it can be you at this time. but if it's going to be you at this time that God will use to deliver your people from the hands of the Midianites there is one thing you must have, that is the thing that Gideon had, and it is faith in God. bá wá jẹ́ pé Ọlọ́run lò láti dá àwọn ènìyàn rẹ kúrò lọ́wọ́ àwọn ará Mídíánì. Ohun kan gbọ́dọ̀ wà tí wá gbọ́dọ̀ wà nínú ayé rẹ tó wà nínú ayé ni ìgbàgbọ́. In verse eleven, and there came an angel of the Lord and sat under an oak, uh, an oak tree, uh, which was in Ophrah that pertained unto Joash at the Abiezerite. And his son Gideon threshed the wheat by the wine press to hide it from the Midianite. Ní ẹsẹ̀ ìkọkànlá, áńgẹ́lì Olúwa kan sì wá, ó sì jókòó lábẹ́ igi okua kan tí ó wà ní Ofra tí í ṣe ti Joasi ọmọ Abiseri, Gideoni ọmọ rẹ̀ sì ń pakà níbi ìfúntí láti fi pamọ́ kúrò lójú àwọn mídíánì. Gideon originally was fearful. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Gideon jẹ́ ojo. A person is not born a man is born a baby. A kì í bí ènìyàn ní àgbàlagbà ọmọ ọwọ́ la máa ń bí ènìyàn. A person that runs later in a relay race is not uh, born as a runner running marathon is born as a weak person that cannot even crawl. Ẹni tó jẹ́ pé ń yege nínú eré ìje lóde òní ọjọ́ tá a bí sáyé a bí gẹ́gẹ́ bí ìkókó tí ò lágbára kankan. A person person that is a professor having a great knowledge is not born with a lot of facts and ideas in the head, is born with total absolute ignorance. ẹni tó jẹ́ pé ẹni tó wá kẹ́kọ̀ọ́ tó gboyè tó di ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ ńlá lóde òní nígbà tá a bí ọpọlọ rẹ̀ kò sí nǹkan kan nínú rẹ̀. if you are fearful today you can be full of faith tomorrow. tó o bá ń jẹ́ ojo lónìí o lè kún fún ìgbàgbọ́ lọ́la. if you are weak today you can be strong tomorrow. tó o bá jẹ́ aláìlágbára lónìí o lè lágbára lọ́la. if you know nothing today you can know much tomorrow. tí o kò bá mú nǹkan lónìí o lè mú nǹkan lọ́la. this gideon he was hiding from the midianites he was full of fear. gideon tá à ń sọ nípa rẹ̀ yìí ó fara pamọ́ kọ́ fún àwọn ará mídíánì tẹ́lẹ̀ ojó ni. And the angel of the Lord appeared unto him and said unto him, The Lord is with thee, thou mighty man of valour. Áńgẹ́lì Olúwa náà sì farahàn, ó sì fún un pé Olúwa wà pẹ̀lú ìwọ ọkùnrin alágbára. The Lord does not address you the way you are now, he addresses you the way you will be when you are full of faith. Ọlọ́run kì í bá ọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bó o bá ti rí lónìí, ṣùgbọ́n yóò máa sọ̀rọ̀ fún ẹ gẹ́gẹ́ bí wàá ti rí lọ́la nígbà tí wàá kún fún ìgbàgbọ́. He called Abraham. Abraham, Abraham, the father of nations, not because he already had a child, but the way he will be. Ó pe Abrahamu ní Abrahamu bàbá orílẹ̀-èdè kìí ṣe pé torí pé nǹkan kan ṣùgbọ́n bí yóò ti dà yóò di bàbá orílẹ̀-èdè lẹ́yìn ọ̀la. And so the angel spoke to this man and said, The Lord is with thee, thou mighty man of valor. When as yet he didn't have great faith and strong faith. Nítorí náà, áńgẹ́lì bá ọkùnrin yìí sọ̀rọ̀ wípé Olúwa pẹ̀lú rẹ̀ ìwọ ọkùnrin alágbára ẹni tó sì ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ kò tí ní ìgbàgbọ́ kankan láti ṣẹ́gun. Verse thirteen Gideon said unto him, O oh, my Lord, if the Lord be with us, why then is all this befalling us? And where be all his miracles which our fathers told us of, saying, Did not the Lord bring us up from Egypt? But now the Lord has forsaken us and delivered us into into the hands of the Midianites. Ẹsẹ̀ ìkẹtàlá, Gideon sì fún wọn pé, Yé Olúwa mi, ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa, ǹjẹ́ èéṣe tí gbogbo èyí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti wí fún wa gbé wa? Wípé Olúwa kò wá mú wa gòkè láti Íjíbítì wá, ṣùgbọ́n nísinsìnyí Olúwa ti kọ̀ wá sílẹ̀, ó sì fi wá lé Midiani lọ́wọ́. And the Lord looked upon him and said, Go in this thy might and thou shalt save Israel from the hand of the Midianites. Have I not sent thee? kí ìwọ kí ó sì gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì, èmi kò wá rán ọ bí. The man was talking about weakness, God was talking about strength. Ọkùnrin yìí sọ nípa ìkáàárẹ̀, Ọlọ́run sọ nípa agbára. The man was talking about the absence of miracle, God was talking about the presence of miracle. Ọkùnrin yìí sọ nípa pé àwọn òrìṣẹ́ ìyanu mọ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé iṣẹ́ ìyanu ń bẹ The man was talking about being nothing, God was talking about him as a mighty man of valor. Ọkùnrin sọ pé ẹni sákálá lòun ṣùgbọ́n Ọlọ́run sọ pé ẹni alágbára ni ọ́. The man was was saying that the Lord had forsaken us, He is not with us anymore. We don't even see His signs anymore. God was telling him, I am with you. ni ní èmi He was challenging him to develop his faith. Verse fifteen and he said unto him, O my Lord, where we shall I save Israel? Behold, my family is poor in Manasseh, and I am the least in my father's house. ẹsẹ̀ ìkẹẹ̀dógún ó sì fún un pé yé olúwa mi ọ̀nà wo lèmi fi gba kíyèsí tálákà ní ìdílé mi ní mànásè èmi ó sì jẹ́ èmi sì jẹ́ ní ìkẹyìn ní ilé bàbá mi. the man was saying i cannot God is saying you can. ọkùnrin sọ pé èmi ò lè ṣe òṣùgbọ́n ọlọ́run ló lè ṣe. the man was saying i am the least but God is saying i am making you a leader a ruler. ọkùnrin sọ pé ẹni ẹ̀yìn ló ṣùgbọ́n ọlọ́run sọ pé màá fi ẹ́ di olórí. the man was talking negative and God maintained positive. ọkùnrin yìí sọ tó lòdì ṣùgbọ́n ohun tó dára lọ́lọ́run bẹ̀rẹ̀ sísọ. if you are going to help your neighbor if you are going to help a believer to develop his faith or her faith while the person is talking negative and saying, I cannot, I will not be able to, I am the least, I am useless, this will never work in my life, don't agree with him. Keep on talking positive, keep on encouraging him while he is talking negative all the time. Tí o bá fẹ́ ran ojúlùmọ̀ rẹ kan lọ́wọ́ tàbí onígbàgbọ́ tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ nígbà tí ẹni náà bá ń sọ àwọn ọ̀rọ̀ tó lòdì ara rẹ̀ pé báwo ni tòun ṣe rí báyìí òun ò lè ṣe nǹkan kan òun ẹni ilẹ̀ lòun nígbà tó bá ń sọ àwọn ọ̀rọ̀ tó lòdì tẹ̀síwájú láti máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ tó lágbára láti lè mú kí ìgbàgbọ́ rẹ̀ kó dàgbà. verse sixteen and the lord said unto him surely i will be with thee and thou shalt smite the midianites as one man. ẹsẹ̀ ìkẹrìndínlógún olúwa fún un pé nítòótọ́ èmi ó wà pẹ̀lú rẹ̀ ìwọ sì kọlu àwọn mídíánì bí ọkùnrin kan. well you know the story of gideon. ìwọ náà mọ ìtàn gideon. eventually his faith developed. ìgbàgbọ́ rẹ̀ wá dàgbà. the lord was patient with him. ọlọ́run ní sùúrù fún un. he tried to tell the lord let me show, show me the sign i will put the fleece here if the dew will come upon it and then the surrounding will be dry i know you are the one sending me then the second time if the surrounding will be wet and the please, the cotton will be wet or whatever. Then I will know you are son. And God patiently, patiently allowed all those things to happen and eventually his faith was strong. Nínú sùúrù Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni Gídíónì mú wá síwájú Ọlọ́run pé tó bá jẹ́ pé nítòótọ́ ló wà sí pẹ̀lú mi, n ó fi òwú sílẹ̀ ní ìjẹ́ kí ìrì kò sẹ̀ sí orí òwú yìí, kó wù nìkan kó tutù kí gbogbo àyíká rẹ̀ kó gbẹ. Ngbò tó yá, ó ní Olúwa, tó bá jẹ́ pé nítòótọ́ ló wà pẹ̀lú mi, jẹ́ kí òwú yìí kó gbẹ kí ilẹ̀ kó tutù gbogbo nǹkan wọ̀nyí ọlọ́run sì mú sùúrù fún. and eventually the spirit of the lord came upon gideon. nígbò wá ẹ̀mí ọlọ́run wá sórí gideoni. chapter six verse thirty-four. orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. for the spirit of the lord came upon gideon he blew a trumpet and abiezer was gathered after him. ṣùgbọ́n ẹ̀mí olúwa balẹ̀ gideoni òun sì fún ìpè abieseri sì kójọ sẹ́yìn rẹ̀. and when he when he blew the trumpet eventually were told thirty-two thousand men followed after him ready. 125. nígbà tó wá fún ìpè a wá sọ fún wa wípé ẹgbẹ̀rún lọ́nà méjìlélọ́gbọ̀n àwọn ènìyàn wọ́n tẹ̀lé láti múra láti gbàgbọ́. but the lord said the people are too many. ṣùgbọ́n olúwa sọ pé àwọn wọ̀nyí ti pọ̀ fún mi. so we find in chapter seven. a wá rí ní orí keje. he told them that the people that are fearful let them go back. ó ní àwọn tó bá ń bẹ̀rù nínú wọn kó padà sẹ́yìn. chapter seven verse three. orí keje ẹsẹ̀ kẹta. now therefore go to proclaim in the ears of the people saying whosoever is fearful and afraid let him return and depart Early from Mount Gilead, and there returned of the people twenty and two thousand, and there remained ten thousand. Ǹjẹ́ nítorí náà lọ kéde lé etí àwọn ènìyàn náà wípé ẹnikẹ́ni tí ó bá ń fòyà àti tí ẹ̀rù bá sì ń bà kí ó padà láti òkè Gileadi kí ó sì lọ ẹgbà mọ́kànlá sì padà nínú àwọn èèyàn náà àwọn tí ó sì kù jẹ́ ẹgbà márùn-ún. and the lord said the ten thousand are even still too many. ọlọ́run tún sọ pé ẹgbà márùn-ún yìí ti tún pọ̀ jù. that he doesn't need a big crowd. pé òun ò nílò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. he will bring them to the riverside to drink water. yóò mọ wá sétí odò láti wá mu mi. so that they can demonstrate their commitment and consecration abandonment to the work of the lord. kí wọn kí ó lè fi ìyọ̀dá rẹ ní ìjọ̀wọ́ rẹ ní pátápátá fún iṣẹ́ ọlọ́run kí wọ́n lè fi hàn. and the people that that showed consecration and commitment to the sin the Lord was calling them to, they were only 300. Àwọn tó sì wà jẹ́ pé wọ́n fi ìfarẹ́nijin wọn fún ìfarẹ́nijin wọn fún iṣẹ́ Ọlọ́run hàn, wọ́n jẹ́ ọgọ́rùn-ún lọ́nà mẹ́ta. Chapter seven verse seven. Orí kejì ẹsẹ̀ ìkéde. And the Lord said unto Gideon, by the 300 men. that latch will I save you and deliver the Midianites into thy hand. Let all the other people go every man to his own place. tí ó la omi li èmi ó gbà yín èmi ó sì fi àwọn mídíánì lé ọ lọ́wọ́ jẹ́ kí gbogbo àwọn ìyókù lọ olúkúlùkù sí ipò rẹ̀. eventually he defeated the midianites. nígbò wá yá ó ṣẹ́gun àwọn ará midiani. the midianites were very many. àwọn ará midiani pọ̀. in fact we are told in chapter seven verse twelve. a ti ẹ̀sọ́ fún wa ní oríkejì ẹsẹ̀ ìkejìlá. the midianites and the amalekites and all the children of these lay along in the valley like grasshoppers for multitude their camels were without number as the sand by by the seaside for multitude. Àwọn Mídíánì àti àwọn Amélèkì àti gbogbo àwọn ọmọ ìhà ìlà ọ̀rùn tọ́ lọ títí lé àfonífojì gẹ́gẹ́ bí esú lé ọ̀pọ̀lọpọ̀ ìbákásẹ̀ wọn kò ní iye bí iyanrìn tí ń bẹ létí òkun lé ọ̀pọ̀lọpọ̀. and yet with only three hundred he was able to defeat them. pẹ̀lú ọ̀ọ́dúnrún ọkùnrin péré ó sì ṣẹ́gun gbogbo wọn. the lord will make you to overcome. olúwa yóò jẹ́ kó o borí. and you may think that you are not many in your family. o lè máa rò pé ẹ̀pọ̀ nínú ẹbí. you are the only one born again in your family. ìwọ nìkan ló dàtún bí nínú ẹbí rẹ. there are only few of us in our, in our village. àwa díẹ̀ la wà lábúlé wa. that clearly know the lord in the real sense. Tó jẹ́ pé ní tòótọ́ la mọ Olúwa. Fear not little flock, it is your father's good pleasure to give you the kingdom. Má ṣe bẹ̀rù agbo kékeré dídùn inú bàbá yín ni láti fún yín ní ìjọba náà. Now we go to number two. A wá ń lọ sí ipa ìkejì. Weapon against cruel foes. Ohun ìjà lòdì sí òǹrorò ọ̀tá. Here Paul the apostle was talking to the people. Ní ìní Paul àpòsẹ́lì ń bá àwọn èèyàn náà sọ̀rọ̀. He said, what shall I say more? Ó ní èwo ni èmi yóò sì tún máa wí oh, sí. He is telling us, do you even need more? all that I've shown you from those heroes of faith is that not enough to make your faith to grow. what shall I say more. the time will fail me to mention many others. because I will talk about Barak. what do we learn about Barak? he was the one that was a mighty weapon in the hand of the Lord against the

onídàájọ́ ẹsẹ̀ ìkejì ẹsẹ̀ ìkọkànlá. and the children of Israel did evil in the sight of the Lord and they sat barely. àwọn ọmọ Israẹli sì ṣe búburú níwájú Olúwa wọ́n sì ń chapter two verse seventeen. ẹsẹ̀ ìkẹtàdínlógún. yet they will not hearken unto their judges but they went a warring uh, after other gods and bowed that, uh, themselves unto them. They turned quickly out of the way with their fathers walked in obeying the commandments of the Lord but they did not so. síbẹ̀síbẹ̀ wọn kò fetí sí ti àwọn onídàájọ́ wọn nítorí tí wọ́n ṣe panságàtọ̀ ọlọ́run mìíràn lẹ́yìn wọ́n sì ń fi orí wọn balẹ̀ fún wọn wọ́n yí padà kankan kúrò ní ọ̀nà tí àwọn baba wọn rìn ní gbígba òfin ọlọ́run gbọ́ wọn kò sì ṣe bẹ́ẹ̀. verse nineteen ẹsẹ̀ ìkọkànlélógún and it came to pass when the judge was dead that they returned and corrupted themselves more than their fathers in following other gods to serve them and to bow down unto them they ceased not from their own doings nor from their stubborn one way. ó sì ṣe nígbà tí onídàájọ́ bá kú wọ́n á sì padà wọ́n á sì bá ara wọn jẹ́ ju àwọn bàbá wọn lọ ní títọ̀ ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n àti láti máa fi orí balẹ̀ fún wọn wọn kò dẹ́kun iṣẹ́ wọn àti ìwà agídí wọn. chapter three verse seven. orí kẹta ẹsẹ̀ ìkeje. and the children of Israel did evil in the sight of the Lord and forsook and they forgot the Lord their God and served Baalim and the groves. àwọn ọmọ Israẹli sì èyí tí ó burú lé ojú Olúwa wọ́n sì gbàgbé olúwa ọlọ́run wọn wọ́n sì ń sin bálímù àti aserotu. verse twelve and the children of israel did evil again in the sight of the lord. ẹsẹ̀ ìkejìlá àwọn ọmọ israẹli sì ṣe tún ṣe èyí tí ó burú ní ojú olúwa. chapter four verse one and the children of israel again did evil in the sight of the lord when ehud was there. orí kẹrin ẹsẹ̀ ìkíní àwọn ọmọ israẹli sì tún ṣe èyí tí ó burú ní ojú olúwa nígbà tí ebudu kú tán. this was the reason that the children of israel were always getting into trouble ohun tó ń ṣokùnfà tí àwọn ọmọ Ísírẹ́lì sì máa ń wọnú wàhálà nìwọ̀nyí. sin brings suffering. ẹ̀ṣẹ̀ ó máa ń mú ìjìyà wá. and you see the anger of the Lord was kindled against them. ó wá rí pé ìbínú Ọlọ́run wá sórí wọn. they fell into sin he was angry against them. tí wọ́n bá ṣubú sínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run á bínú sí wọn. they cried and repented he had mercy on them. tí wọ́n bá sunkún tí wọ́n ronú pàdé Ọlọ́run á ṣàánú fún wọn. they fell into sin again and he was angry against them. tí wọ́n bá tún ṣubú sínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run á bínú sí wọn. repeated backsliding brought repeated anger and and judgment of God upon the people. Ìpadà sẹ́yìn wọn léraléra ó mú kí ìbínú Ọlọ́run kó wá sórí àwọn èèyàn náà. In Judges chapter two verse fourteen. Onídàájọ́ orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá. And the anger of the Lord was hot against Israel and he delivered them into the hands of the spoilers. Ẹsẹ̀ ìkẹrìnlá ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì ó sì fi wọ́n lé àwọn akólóhun lọ́wọ́. chapter two verse twenty and the anger of the lord was hot against israel and he said because that these people have transgressed my covenant which i commanded their fathers and have not hearkened unto my voice i will i also will not henceforth drive out any from before them the nations of the nations where Joshua left when he died. Ẹ̀sẹ̀ ogún ìbínú Olúwa sì rú sí Ísírẹ́lì ó sì wípé nítorí tí orílẹ̀-èdè yìí ti ré májẹ̀mú mi kọjá èyí tí mo ti pa láṣẹ fún àwọn bàbá wọn tí wọn kò sì gbọ́ ohùn mi èmi pẹ̀lú kí yóò lé ọ̀kan jáde mọ́ kúrò níwájú wọn nínú àwọn orílẹ̀-èdè tí Joshua fi sílẹ̀ nígbà tí ó kú. Chapter three verse eight Therefore the Lord and eh, the anger of the Lord was eh, hot against Israel and he sold them into the hands of Shushan-Rish Athim, king of Mesopotamia, and the children of Israel served him eight years. Orí kẹta ẹsẹ̀ ìkẹjọ, nítorí náà ìbínú Olúwa rú sí Ísírẹ́lì ó sì tà lé ọwọ́ kùsani sítàmù ọba mesopotamia àwọn ọmọ israẹli sì sìn lé ọdún mẹjọ. chapter four now from verse one. orí kẹrin ẹsẹ ìkíní. and the children of israel again did evil in the sight of the lord when ehud was there. àwọn ọmọ israẹli sì tún ṣe èyí tí ó burú lé ojú olúwa nígbà tí ehud kú tán. and the lord sold them into the hand of jabin king of canaan that reigned in hazor the captain of whose host was sise Sarah, which dwelt in Arosheth of the Gentiles. Olúwa sì tà wọ́n sí ọwọ́ Jábínì ọba Kénánì ẹni tí ó jọba ní Asori olórí ogun ẹni tí í ṣe ti Sisera ẹni tí ń gbé Aroṣeti ti àwọn orílẹ̀-èdè. Eh, this was a problem among the children of Israel. Eléyìí ni wàhálà tó gbòde kan láàrin àwọn ọmọ eh, Ísírẹ́lì. Why do we have many problems in life today? Kí ló dé tí a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà lónìí? It's because people are not living right. Torí pé àwọn èèyàn ò ayé tó tọ́ ni. It's because their sins being suffering upon them. Nítorí pé ẹ̀sẹ̀ wọn mú wàhálà bá wọn. But thank God God is a God of mercy. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé Ọlọ́run jẹ́ Ọlọ́run àánú. Every time a sinner cries to the Lord, he raises up the deliverance. Nígbàkígbà tí ẹlẹ́sẹ̀ bá ké pe Ọlọ́run fún àánú,

Then raised up Deborah as well as Barak Ọlọ́run wá gbé Deborah àti Bárákù dìde. Verse four, and Deborah a prophetess, the wife of Lapidos, she judged Israel at that time. Ẹsẹ̀ ìkẹrin àti Deborah, wòlíì obìnrin aya Lapoditu, ó sì ṣe ìdájọ́ Ísírẹ́lì ní àkókò náà. In verse six, she sent and called Barak, the son of Abinoam, out of Kadesh Naphtali, and said unto him, As not the Lord God of Israel commanded, saying, Go and draw toward Mount Tabor, and take with thee 10,000 men of the children of Naphtali and of the children of Zebulun. Ẹsẹ̀ ìkẹfà, òun sì ránṣẹ́ pé Báràkì ọmọ Abinoamu láti Kadesban Naphtali jáde wá, ó sì wí fún pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì kò wá ti pàṣẹ pé lọ súnmọ́ òkè tábórì kí o sì mú ẹgbàá márùn ọkùnrin nínú àwọn ọmọ naphtali àti nínú àwọn sebuloni pẹ̀lú rẹ. and barak said unto her verse eight if thou wilt go with me then i will go but if thou wilt not go with me then i will not go. ẹsẹ̀ ìkẹjọ bárakì sì wí fún un pé bí ìwọ bàbá mi lọ ǹjẹ́ èmi ò lọ ṣùgbọ́n bí ìwọ kì yóò bàbá mi lọ èmi kì yóò lọ. what was that was that disobedience or rebellion. ṣé àìgbọràn tàbí ọ̀tẹ̀lélẹ́ yìí. no it was humility and faith. rárá o ó jẹ́ ìrẹ̀lẹ̀ àti ìgbàgbọ́. he said you are the one representing God. ó ní ìwọ ni agbẹnusọ fún ọlọ́run. you are the representative of God the mouthpiece of God if you will go with me I'll be sure that the presence of God will be with me then I will go. ó ní ìwọ ni aṣojú àti agbẹnusọ fún ọlọ́run tó bá jẹ́ pé wà wà bá mi lọ eléyìí ó fi mí lọ́kàn balẹ̀ pé ìfarahàn ọlọ́run bá mi lọ. but if you will not go with me I will not be sure of the power and the presence of the Lord therefore I dare not face those enemies without the representation of the presence of God. ṣùgbọ́n tí o kò bá bá mi lọ nítorí náà mo ti mọ̀ gbangba yí pé ìfarahàn àti agbára ọlọ́run kò bá mi lọ tí agbára àti ìfarahàn ọlọ́run ò bá sì bá mi lọ kò ní lè kọjú sí ọjà táwọn ọ̀tá. he the great warrior did not despise the prophetess deborah. ohun tó jẹ́ ọkùnrin jagunjagun kò fojú kóyán deborah kéré. he saw the power the presence the prophetic word of the lord in the life of deborah. ó rí agbára àti ìfarahàn ọlọ́run nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ń bẹ nínú ayé deborah. you may have a prayerful wife o láti ní aya tó ń gbàdúrà. you may you may have a prayerful wife. o lè ní aya tí ó ń gbàdúrà. and you you face battles of life. kó wá dojúkọ ogun ayé. like Barak you must be careful you do not despise the presence and the power of God in your wife. You must allow her to go with you to the battles of life. You with the strength of a man, herself with the intercession of a Deborah, you'll be able to win. nítorí náà gẹ́gẹ́ bí bárakù tó ní agbára lójú ogun o gbọ́dọ̀ fojú. ojú tí ń bí ní ìyàwó rẹ tó ní ìfarahàn àti agbára ọlọ́run ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tó ní agbára ìjà òun pẹ̀lú agbára àdúrà láti sìpẹ̀ nígbà bá jọjú náà ẹ ó ṣẹ́gun. The coordinator in the church may feel that he can win all the battles without the women coordinator without the women representatives. No, if they have the ministry of intercession, the ministry of prayer and the presence of God is there and the assurance is there and we see their lives, you dare not face the battles uh, confronting the people of God God without bringing them in. Barak said, if you will go with me, then I will go. If you will not, I dare not face the battle alone. Adarí ẹkùn tó bá ń dojúkọ ogun tàbí àwọn nǹkan tó ń dìde sí wọn ní ẹkùn, ó gbọ́dọ̀ dojúkọ ogun àwọn tó ń dojúkọ èyí tó bá jẹ́ pé adarí ẹkùn obìnrin, àwọn aṣojú obìnrin tí wọ́n kún fún agbára ọlọ́run, tí wọ́n ní ẹ̀mí àdúrà, tí wọ́n bá wà ní àyíká rẹ, jẹ́ kí wọn kí ó ti àtìlẹ́yìn pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí Bárákù ti sọ wípé òun ò ní lọ tí Dèbórà bàbá òun lọ. You see that uh, Barak had confidence in the word of the Lord, the promise of the Lord. They look at the promise in verse seven. And I will draw out, unto, I will draw unto thee uh, to the river uh, Kishon, Sisera, the captain of Jebin's army, with his chariots and his multitude. Here is the promise, and I will deliver him into thine hand. Sisera, jábínì pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ àti ogun rẹ̀ sọ́dọ̀ rẹ sí odò kisroni wá wo ìlérí náà èmi ó sì fi lé ọ lọ́wọ́. we learn something from the victory of barak. akẹ́kọ̀ọ́ kan nípa ìṣẹ́gun baraku. in fact if you read the whole story. tó o bá ka gbogbo ìtàn náà. you will discover it was a woman that eventually defeated not deborah another woman that defeated um, that uh, sisera. wà wá sí àwárí pé obìnrin mìíràn kì í ṣe deborah o òun gan fúnra rẹ̀ ni ọlọ́run wá lò láti fi pa ọkùnrin yìí. zechariah chapter four and verse six. Zechariah orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Not by might nor by power but by my spirit says the Lord of hosts. Kì í ṣe nípa ipá kìí ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi I believe you will overcome. Mo gbàgbọ́ pé wà á borí. Not by power, not by might, by the spirit of God says the Lord. Kìí ṣe nípa ipá, kìí ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa wí. In Mark chapter nine verse twenty-three. Mark orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. Jesus says unto him, If thou canst believe, all things are possible to him that believeth. Jésù wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Now Paul the apostle had been talking to the believers, the Jewish believers. Ní báyìí, àpòsílẹ̀ ti ń bá àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ Jew sọ̀rọ̀. And here he was selling them, I told you already, I have spoken about many, many people. Ó wá ń sọ fún wọn gbangba pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo ti sọ fún yín nípa wọn. The question is, why does he have to mention all these heroes of faith? Ìbéèrè náà ni pé kí ló dé tó lè wá máa mẹ́nu bà gbogbo àwọn ajagun sẹ́gun ìgbàgbọ́ yìí. He wanted to cover such a large um, number of people so that as you look at yourself, yes, you will say, my life is like that of Joseph ó fẹ́ sọ àfiwé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí kó bà lè jẹ́ pé nígbà tí ó bá bojú wẹ̀yìn tó o bá rí àwọn èèyàn wọ̀nyí wá ní ẹ̀hẹ́ ìgbé ayé mi bá ti kó I am like Abraham. mo dàbí Abrahamu. I am like Sarah. ṣé ni mo farajọ Sarah. I am like Moses. ṣé ni mo dàbí Moses. My circumstances they look like that of Gideon. àyídáyidà mi ṣe ló farajọ ti Gideoni. Or oh, if I look at my life, I look at my weaknesses in the past since I became a Christian, I think although I cannot tell everybody publicly, I am like Samson. ayé That's why he's bringing them up one by one so that you will see your namesake, you will see somebody like you, you will see somebody having the same weakness with you, and then he tells you, but they didn't die in that weakness, they didn't die in that situation. If that's your namesake, if that person that I'm showing you from the Bible was just like you, if eventually overcame by faith, you can rise up tonight, you will overcome. ẹn tó ní irú ìka rẹ̀ bíi tìrẹ ẹn tó dàbí ẹni pé kò ní agbára gẹ́gẹ́ bíi tìrẹ nígbà náà wà wá rí pé gbogbo àwọn èèyàn tí a mẹ́nubà yìí wọn ò kú sínú ipò àìlágbára wọn wọ́n dìde nínú agbára ìgbàgbọ́ wọ́n sì borí bí ìwọ náà bá nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ wá borí ní orúkọ jésù. and so what shall I say more. èwo ni kí èmi kí ó sì tún máa wí. for the time will fail me to tell of Samson. nítorí pé ìgbà yóò kùnà fún mi láti sọ fún ẹ nípa Samson. Samson was a judge in Israel. Samson jẹ́ onídàájọ́ ní Israeli. his special task was was fighting against the Philistines. Ojúṣe pàtàkì tí a fi fún ni jíjà lòdì sí àwọn Philistines. He is remembered most for his moral weakness. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń rántí rẹ̀ fún àìlera ara rẹ̀. The most thing we remember is about his backsliding and loss of God's power. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rántí ìpadà sẹ́yìn àti pípàdánù agbára Ọlọ́run rẹ̀. Yet the Lord is so gracious. Síbẹ̀ Ọlọ́run jẹ́ alóore ọ̀fẹ́. That in the New Testament you don't have the mention of the backsliding of Samson. The the immorality of Samson, the sin that he did very bad, all that you have in the New Testament about him is the faith of Samson. Pé nínú àkọsílẹ̀ májẹ̀mú titun, a ò gbọ́ nípa ìwà ẹ̀rí Samsoni tàbí ìwà ìdíbàjẹ́ tàbí nǹkan tí ò bójúmu nínú ayé rẹ̀ ṣùgbọ́n tí a gbé lárugẹ nínú ìgbé ayé rẹ̀ nínú májẹ̀mú titun ní ìgbàgbọ́ rẹ̀. Why don't we have the record in the New Testament? Kí ló dé tí a ò ní àkọsílẹ̀ nínú májẹ̀mú titun? I will forgive their sins and their iniquities will I remember. no more. Èmi yóò sì dárí àìṣedédé wọn jìn ẹ̀ṣẹ̀ wọn ni èmi kì yóò sì rántí mọ́. Once you have settled it with the Lord and the Lord has forgiven you, the Lord passes over that. He doesn't talk about it anymore. He now talks about the faith in your life. Nígbà tí Ọlọ́run bá ti dárí jìn ọ́, tó bá wá gbójú fún ẹ̀ṣẹ̀ náà dá, ṣe ni Ọlọ́run ò tún ní mẹ́nu bà nǹkan náà mọ́ nínú ayé rẹ̀, a máa sọ nípa ìgbàgbọ́ rẹ̀. And uh, as we look at the life of uh, Samson. Bí a ṣe wá ń wo ìgbé ayé Samson. Actually, did a lot of things by the power of the Spirit of God upon his his life. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbéṣe nípa agbára Ọlọ́run nínú ayé rẹ̀. And you will remember how he wrenched, that is how he tore a lion into pieces. Wà á rántí bí ó ṣe fa kìnìún ya pẹ́rẹpẹ̀rẹ. How slew the enemies of God, the enemies of the people of God with the jawbone of an ass. Bí ó sì fi parí ẹ̀yẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀ Ọlọ́run pa. And you will remember how he carried the very gates of his city upon his shoulders and just took everything away. Wà á rántí bí ó ṣe gbé ilẹ̀kùn àbáwọlé odidi ìlú lá lárugẹ léjìká rẹ̀ tó gbé lọ. There was a time the tied was strong cause, and then they delivered him to the hands of the Philistines and then when the spirit of God came upon him he tore everything away and then he began to destroy the enemies of God. Ìgbà kan wà tí wọ́n tilẹ̀ fi okùn tó lágbára dé nígbà tí wọ́n sì dé nígbà tí àwọn ọ̀tá tí ó wà láàrin wọn tí wọ́n dé sórí rẹ̀ agbára àti ẹ̀mí ọlọ́run wá sórí rẹ̀ okùn náà sì já wẹ́lẹ́wẹ́lẹ́. And then the very last act the very last exploit that he did he pulled Now the great temple containing thousands of uh, thousands of the Philistines. Ohun tó gbẹ̀yìn tó lágbára tó ṣe ni pé nígbà tí ọjọ́ Kúsúmétílé ó wó tẹ́ḿpìlì títóbi tí ó kún fún ẹgbẹẹgbẹ̀rún àwọn Philistines lulẹ̀. It is something very significant in Samson. Ohun kan ló gbégbá orókè nínú ayé Samson. He never raised up an army. He never raised up any other people. You see, when you read about, uh, about Gideon, he had 300 people to fight with him. When you read about Barak, he had 10,000 people to go along with him. You read about Samson, nobody at all. He went single-handedly and destroyed the enemies of God. You see, but the problem is, I don't have prayer partner. What do you need prayer partner for? God is by your side. Jesus Christ is inside you. You alone there, you can destroy the Philistines. farahàn gbangba nínú ayé samsoni ni wípé tí o bá ka ìtàn dara dara. kò fi ìgbà kan gbé ẹgbẹ́ ọmọ ogun gan dìde láti lọ bá jagun òun nìkan ni tó bá kà nípa ti gídíónì ó ní ọ̀ọ́dúnrún àwọn èèyàn tí wọ́n jọ lọ jagun tí a bá sọ nípa ti bárákù àwọn ẹgbẹ̀rún ènìyàn lọ́nà mẹ́wàá ni wọ́n tẹ̀lé láti lọ jagun ṣùgbọ́n ní ti samsoni òun nìkan ṣoṣo ló lọ jagun ayé rẹ̀ àwáwí ti ẹni pé à mi ò ní ẹ̀dá jọ ń fàdúrà jagun ni kí ló tó ń wá fún ìwọ àti ọlọ́run ti tó láti ṣẹ́gun ayé rẹ̀. the lord is telling us there is no excuse at all if you don't have any supporter if you don't have have any helper and the enemies are there, you with God, you are in the majority. bọ́yá kò sí alátìlẹyìn kò sí ẹni agbọ̀rọ̀dùn kankan ní àyíká rẹ ohun tí ọlọ́run sọ ni pé ìwọ àti ọlọ́run ẹjù ẹgbẹ́ ogun lọ. I am backsliding and there is nobody to pray with me so I can be restored. Samson was backsliding. He had nobody to pray with him so he can be restored. But he prayed and that faith came back and that power came back and he did more after that restoration more than even everything he had done before. If you know you are backsliding and you know the God of heaven is still there is there. He's a faithful God. He's a gracious God. He's a merciful God. Alone, you can go on your knees and say, God, I'm sorry for what I've done. I'm going to revenge on the devil. All the time I have lost in the kingdom of God that they were driving me here and there and they were just misusing me now. I'm going to rise up. I'm going to do something. The devil will flee away from you. àtún lè padà kí ló dé tó ń ṣe àwáwí bẹ́ẹ̀ wo samsoni òun nìkan fúnra ara rẹ̀ ó ń padà sẹ́yìn ó dẹ̀ tó gbàdúrà agbára ọlọ́run ìgbàgbọ́ nínú agbára ọlọ́run ó tún wọnú ayé rẹ̀ ó tún wá ṣe gudugudu méje yàyà mẹ́fà ju tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ nítorí náà bí o ṣe ń padà lẹ́yìn olúwa yẹn tó o bá lè tọ̀ ọlọ́run lọ tó o mọ̀ pé ọlọ́run ọ̀run wà ń olódùmarè wà ń tó o bá gbàdúrà tí agbára ọlọ́run ìbá padà wá ṣe ju tó ti ṣe tẹ́lẹ̀ lọ lórúkọ jésù. in Judges chapter sixteen. àwọn you familiar with the story already mọ ìtàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. and I don't want to read the part which you are familiar with. mi ò wá fẹ́ ka ipa tó mọ̀ nípa rẹ̀. I'm going to read the part which you may not be familiar with. mo wá fẹ́ ka ipa tó jẹ́ pé bóyá o kì í fọkàn sí tẹ́lẹ̀. the power of the Lord had left him. agbára Ọlọ́run ti fi í sílẹ̀. he was empty and shallow. ó ti wá ya òfo pátápátá. he was dry and weak. ó ti gbẹ kò lágbára mọ́. he became ordinary like other people. ó dàbí ọkùnrin mìíràn. they removed his two eyes. wọ́n ti yọ rẹ̀ méjèèjì. they were making fun of him. wọ́n tilẹ̀ fi í sẹ́lẹ̀yà. and they all gathered together. Gbogbo wọn wá kójọ. Let him come and dance, let him come and make sport. Jẹ́ kó wá ṣeré níwájú wa. And the one, that house was full. Ilé náà wá kún fọ́fọ́. In Judges chapter sixteen verse twenty-seven. Nínú onídàájọ́ orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún. Now the house was full of men and women and all the lords of the Philistines were there and there were upon the roof about three thousand men and women that beheld while Samson made sport ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ǹjẹ́ ilé náà kún fún ọkùnrin àti obìnrin gbogbo àwọn ìjòyè fílísìnì sì wà níbẹ̀ àwọn tí ó sì wà lórí òrùlé àti ọkùnrin àti obìnrin ó tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ènìyàn tí wọ́n ń wòran samson nígbà tí ń ṣeré. and samson called unto the lord. samson sì ké pe olúwa. it was not in a church. kì í ṣe nínú ṣọ́ọ̀ṣì o. it was right in the shrine of the people of the world. nínú ilé ìṣeré tàbí ilé ìbọ̀rìṣà ayé. he didn't have any sight anymore. kò lójú kankan mọ́ o. there was no israelite with him there. kò sọ ọmọ israeli kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. but in his soul. ṣùgbọ́n ní ìdánù ara rẹ̀. the eye of his soul was fixed on all Almighty God. He was not just regretting and regretting and regretting. If you just keep on regretting, just repent and look up to the Lord and let the power come back. And he was not saying, well, it's my fault. I know I'm the one that spoiled the whole story. I'm the one that lost the power. He, he, we know all that. But look up to God. fà ó nítorí náà èmi mo pàdánù agbára ọlọ́run gbogbo eléyìí la mọ̀ wo ọlọ́run lókè. my parents warned me it is not their fault where I am now I'm the one that put myself in this predicament we know that look up to God. ẹ àwọn ẹbí mi dẹ̀ ti kìlọ̀ fún mi pé kí n tí mo bára mi báyìí àmọ̀ yẹn tẹ́lẹ̀ wo ọlọ́run lókè ọ̀run. you don't just spend all your life regretting for the past just repent and then start afresh and start on this new journey of faith and then you will overcome. má ṣe lo gbogbo ayé rẹ láti máa kábàámọ̀ nǹkan tó ti kọjá lọ tó ti kọjá lọ ti kọjá lọ náà wá wu ọlọ́run lọ́tún kí agbára ọlọ́run wọlé. verse twenty-eight and something called unto the Lord and said O Lord God remember me ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n samson sì képe olúwa ó sì wí pé olúwa ọlọ́run èmi bí ọ̀rọ̀ láti mi. i pray thee strengthen me i pray thee only this once o god that i may be at once avenged of the philistines for my two eyes. kí o sì jọ fún mi ní agbára lẹ́ẹ̀kan ṣoṣo sí i lẹ́ẹ̀kan ṣoṣo yìí ọlọ́run kí èmi kí ó lè gbẹ̀san lẹ́ẹ̀kan lára àwọn philistine nítorí ojú mi méjèèjì. and samson took hold of the two middle pillars upon the house. Eh, uh, that upon which the house stood and on which it was borne up and of, one, of the one on the, on the right hand and of the other on his left. Samson sì di ọ̀wọ̀n náà mú lórí èyí tí ilé náà jókòó ó sì fara tì wọ́n ó sì fi ọwọ́ ọ̀tún rẹ̀ mú kan ó sì fi ọwọ́ òsì rẹ̀ mú ìkejì. and Samson said let me die with the Philistines. Samson sì wípé jẹ́ kí èmi pẹ̀lú kú pẹ̀lú ah, àwọn Philistines. Ah, you may think that is negative. o lè máa sọ pé ọ̀rọ̀ tó lòdì lélẹ̀. he said I was born to defeat the Philistines. ó ní a bí mi láti borí Philistines. I was born to extra to destroy all the power of the Philistines. a bí mi láti pa gbogbo agbára Philistines. the purpose of my living on earth is to destroy these enemies of the people of God. Ète tí Ọlọ́run ṣe rán mi wá sáyé, ó ní kí n lè pa gbogbo ọ̀tọ̀ Ọlọ́run run. Already they have removed my two eyes. Ní báyìí wọ́n ti yọ mi méjèèjì. And there is not much else I can do. Ohun mìíràn tí mo lè ṣe òsì. All the lords of the Philistines, they were there in that house. Gbogbo àwọn àjòyè Philistine ni a wà nínú. All the key men of the enemies of the people of God, they were there in that house. Gbogbo àwọn agbẹ́tẹrù ọ̀tá Ọlọ́run ló wà níbẹ̀ bẹ́ẹ̀. All the people that had been he hearing that that man that has power has been destroying the people of God were have overcome him. Our idols have made us to overcome. They all came, they were in that house. Gbogbo àwọn tó ti ń gbúrò pé ọkùnrin yẹn alágbára yẹn òrìṣà wa ti mú káborí rẹ̀ báyìí. Gbogbo wọn ni wá síbẹ̀ tí wọ́n wá wòran. And he said, this is my chance. Ó ní àǹfààní mi rẹ̀ o. There is no other time for victory. Ó ní òsí ìgbà ìṣẹ́gun mìíràn All the people that I'm to deal with, they are here. Gbogbo wọn tó yẹ ìyanjú ni ẹ ti wà níyì. Let me do this final job for the Lord and then I can go home. Kí n ṣiṣẹ́ ìgbẹ̀yìn fún Olúwa kí n sì máa lọ sílé. He said, let me die with the Philistines. Ó ní He bowed himself with all his might and the house fell upon the laws and upon all the people that were therein so the dead which he slew at his death were more than they which he slew in his life ilé náà sì wó lu àwọn ìjòyè wọn ni àti gbogbo ènìyàn tí ó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkú tí ó pa ní ikú rẹ̀ pọ̀ ju àwọn tí ó pa lé àyè rẹ̀ lọ. The apostle is telling us that as he tells us about each of these characters and you look at your life, you look at your past weakness, you look at your past circumstances, you will see that you are like one of them. If you are like one of them, they manifested faith, they overcame. You can manifest faith, you can overcome. Àpòstélì fi àwọn ènìyàn wọ̀nyí hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan pé bí o bá ti ń wo ìgbé ayé àwọn èèyàn wọ̀nyí tó wá ń wo ìkáàárẹ̀ rẹ̀ àtijọ́ àti àìlágbára tí o ti là kọjá ní ìgbẹ̀yìn síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n fi ìgbàgbọ́ nínú ọlọ́run hàn wọ́n sì borí ìwọ hmm. náà lè fi ìgbàgbọ́ hàn kó sì and now he says what shall I say more. ó tún wá sọ pé èwo ni kí èmi kó tún máa sọ. he said but I must tell you about Jephthah. ó ní ó dandan kí n sọ fún yín nípa Jephthah. and he said there is a special reason I'm telling you about Jephthah. ó ní ìdí kan pàtàkì wà tí mo fi ń sọ fún yín nípa Jephthah. Because in Judges chapter eleven. Nítorí nínú onídàájọ́ orí kọkànlá. In Judges chapter eleven. Onídàájọ́ orí kọkànlá. And reading from verses one and two. À ń kà láti ẹsẹ̀ ìkíní àti ìkejì. And Jephthah the Gileadite was a mighty man of valor and was a son of an harlot. And Gilead begat Jephthah. Jephthah ara Gilead sì jẹ́ akọni ọkùnrin òun sì jẹ́ ọmọ panṣágà obìnrin kan gilead sì bí jefta. you see the problem here. o ti rí wàhálà tó wà ní. there was a woman that was an harlot. obìnrin kan wà tó jẹ́ panṣágà. just misusing herself. tó kàn ba ayé ara rẹ̀ jẹ́. and then uh, one thing happened that harlot became pregnant. ohun wá ṣẹlẹ̀ obìnrin panṣágà wá lóyún. and then the child was born. àwa bí ọmọ. the name of the child jefta. orúkọ ọmọ náà ni jefta. you see there are people that they are not responsible responsible for how they were born. ọmọ àwọn kan wà tó jẹ́ pé bá a ṣe bí wọn kì í ṣàfọ́fà wọn. but they carry the stigma they carry the negative mark. ṣùgbọ́n ojú àpá tó ń ṣẹlẹ̀ yìí yóò wà lára wọn. because the people in the community they know their story they know how they were born. nítorí pé àwọn tó wà láyìíká wọn mọ irú ènìyàn tó jẹ́ tá ṣe bí. and so people generally although it is not their fault that they were born that way they are ashamed they cannot move freely in society. irú àwọn èèyàn tọrọ bẹẹ bá wá kàn nítorí pé àwọn èèyàn tó mọ̀ wọ́n wọ́n mọ bá a ṣe bí wọn ojú àwa mọ̀ tí wọ́n láwùjọ. and so the apostle paul is saying i'm going to give you the name of one man. apostoli wa sọ wípé màá sọ orúkọ ọkùnrin kan fún yín. if you think you're unfortunate let's talk about jephthah. tó o bá rò pé o jẹ́ ẹni tó rí ẹ̀ burú jẹ́ aṣọ nípa jephthah. if you think that you cannot recognize your father let us talk about jephthah. tó o bá rò pé ọmọ àlè ní ọ̀hún bàbá rẹ̀ jẹ́ aṣọ nípa jephthah. if you think that all the other legitimate children will not accept you as a part of the family family let's talk about Jephthah. tó o bá ń rò pé àwọn ọmọ ọkọ tí wọ́n wà nínú ẹbí wọn ò ní gbọ́ gẹ́gẹ́ bí ara wọn jẹ́ ká sọ nípa Jephthah. in Judges chapter eleven verse two. onídàájọ́ orí kọkànlá ẹsẹ̀ ìkejì. and Gilead's wife bear him sons and his wife's sons grew up and they thrust out Jephthah and said unto him Thou shalt not inherit in our father's house, for thou art the son of a strange woman. Aya Gilead sì bí àwọn ọmọkùnrin fún nígbà tí àwọn ọmọ aya náà sì dàgbà wọ́n lé jẹ́pítà jáde wọ́n sì fún un pé ìwọ kì yóò jogún ní ilé bàbá wa nítorí pé ọmọ àjèjì obìnrin ni ìwọ ṣe. why did they do that. kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. these people may say that they have a scriptural ground to throw away jẹ́pítà. àwọn ènìyàn yẹn wọ́n lè sọ pé ó bá ìwé mímọ́ mu láti lé jẹ́pítà jáde. deuteronomy chapter twenty-three verse two. deuteronomy orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì. deuteronomy chapter twenty-three verse two. deuteronomy orí kejìlélógún ẹsẹ̀ ìkejì. a bastard shall not enter into the congregation of the Lord. Even to the tenth generation shall he not enter into the congregation of the Lord. You see there are people that uh, they have some circumstances in their lives. And they, they therefore they will find one verse of scripture. They will say say, well, I accept my condition. All those things they are preaching to other people, they are preaching to normal, normal, normal people. But in my own case, my own is a peculiar case. Why was I even born? Why didn't my mother since she knew she was an adult, why didn't she commit abortion and I will not be having this next negative mark upon me now. kí ló dé tó jẹ́ pé ìyá mi gan tó ń fúnra ara rẹ̀ mọ̀ pé aṣẹ́wó lòun kí ló dé tí ò ṣe oyún òun kí má bàa mọ òrùjú and such people they will be thinking of suicide wanting to kill themselves. irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wá máa ronú pé káwọn okòkòso kí wọ́n gbẹ̀mí ara wọn. and then the apostle is telling us have you not heard about Jephthah. apostole paul wá sọ fún wa pé sóògbọ́n nípa Jephthah ni. he tells us about Jephthah so that the people that have anything in their background which is not your fault may be the fault of your parents you will realize it is not only faith, we are saved by the grace of God. Ó wá sọ fún àwọn èèyàn tí ọ̀rọ̀ wọn jọ rí ti Jẹ́fta tó jẹ́ pé kì í dẹ̀ ṣe ẹ̀bi rẹ̀ ẹbí bàbá àti ìyá tó mú ẹ wá sáyé ni nítorí náà kì í wá ṣe nípa ìgbàgbọ́ nìkan mọ́ àgbà wàhálà nípa orí ọ̀fẹ́. he believed God. ó gbọ́ ọlọ́run gbọ́. and when the Lord called him by the people. nígbà tí ọlọ́run wá pè láti àwọn èèyàn yìí. that he should fight against the enemies of the Lord. pé wá bá àwọn ọ̀tọ̀ ọlọ́run jà. he took up the challenge. ó gba ìpèníjà náà. I pray that tonight you will forget your past. àdúrà mi lálẹ́ ni pé wàá gbàgbé tó ti kọjá. forget the circumstances of your birth. wàá gbàgbé gbogbo àyídáyidà yìí rẹ. forget that you were dedicated to idols when you were born. gbàgbé pé a fi ọ́ jí òrìṣà nígbà tá a bí ọ. or that your family extended family they are telling you that actually you are not a son in this family your mother should tell you that you were born outside a bastard. tàbí àwọn ìbátan àtojúlùmọ̀ rẹ wọ́n tiẹ̀ ti nù ọ́ lókun ọ̀rọ̀ níjọ́ kan wípé ọmọ àlè mọ̀ ní ọ́sẹ́ mọ̀ọ́mọ́ rẹ ò sọ fún ẹni ọmọ àlè ní ọ́. but you will do something significant. ṣùgbọ́n wàá ṣe ohun tó lágbára. that thing is past. ohun yẹn ti kọjá lọ. let bygone be bygone. ohun tó tó bá ti kọjá jẹ́ kọjá. and now rise up in faith. kó wá dìde nínú ìgbàgbọ́. in fact the people now they called him back. àwọn èèyàn yìí wọ́n wá pè padà. in chapter eleven verse six. orí kọkàn lẹ́sẹ̀ ìjẹ́kọ̀. and they said unto Jephthah come and be our captain that we may fight with the children of Ammon. wọ́n sì wí fún Jephthah pé wá jẹ́ olórí wa kí àwa kí ó lè bá àwọn ọmọ amóníjà. in verse twelve. ní ẹsẹ̀ ìkejìlá. Jephthah accepted the challenge. Jephthah ó gba ìpèníjà náà. the Lord has need of you. Olúwa nílò rẹ. will you accept the challenge? Ṣé wàá gba ìpèníjà náà? The people of God has need of you. Àwọn èèyàn Ọlọ́run nílò rẹ̀. Will you accept the challenge? Ṣé wàá gba ìpèníjà náà? They told Jephthah. Wọ́n sọ fún Jephthah. Who did not have a legitimate birth? Ẹni tí ó jẹ́ pé ọmọ àlè ni. They said our victory depends upon you. Wọ́n ní lọ́wọ́ rẹ ní ṣẹ́gun lọ́wọ́. Our success depends upon you. Àṣeyọrí wa lọ́wọ́ rẹ ló wà. Our conquering the enemies depend upon you. Ṣíṣẹ́gun ọ̀tá wa lọ́wọ́ rẹ ló wà. Doesn't that encourage you? Ṣé ìmúlọ́kànlé fún ọgbọ́n When you think that you are illegitimate child. Tó rò pé ọmọ àlè ni ọ́. When you think that you are not properly born. Tó rò pé wọn ò bí ọlọ́nà tó you think there is no proper education. tó rò and yet the people of God are telling you that our victory depends upon you. immediately Jephthah forgot everything of the past. and he rose up to the challenge. and then the spirit of God came upon him in verse 29. then the spirit of the Lord came upon Jephthah. and then he made a vow. that vow he he made unto the Lord. It was a very great big vow and yet he fulfilled that vow. We find three things in his life. Number one, willingness to serve the Lord. Number two, consecration for the service of the Lord. Number three, faithfulness to give God what he has promised unto God. Ẹ̀kẹta ni was extraordinary. His vow was extraordinary. His victory was extraordinary. His circumstances were extraordinary. And yet by faith he was able to win. Will you win? I said will you win? mo ní ṣe wà borí. in psalm fifty reading from verse fourteen. nínú orin dáfídì àádọ́ta ẹsẹ̀ ìkẹrìnlá. in psalm fifty reading from verse fourteen. orin dáfídì àádọ́ta ẹsẹ̀ ìkẹrìnlá. Uh, we're looking at the word of God. à ń wo ọ̀rọ̀ lọ́rùn níbẹ̀. offer unto God with thanks offer unto God thanksgiving and pay thy vows on the most high. ru ẹ̀bọ ọpẹ́ sí ọlọ́run kí o sì san ẹ̀jẹ́ rẹ fún ọ̀gá òkú. and then call upon me in the day of trouble and I will deliver thee and thou shalt glorify me. kí o sì ké pè mí ní ọjọ́ ìpọ́n. ìpọ́njú èmi ó gbà ọ ìwọ sì máa yìn lógo. and you see what the apostle is telling us. orin tí àpòsẹ́lì sọ fún wa. he said we have been learning about the heroes of faith. ó ní a ti ń kọ́ nípa àwọn agbábísẹ́ ìgbàgbọ́. the challenges of faith. ìpèníjà ìgbàgbọ́. the exploits of faith. iṣẹ́ agbára nípa ìgbàgbọ́. and then he says what shall I say more. ó wá tún ní kí ni kí èmi kí ó tún máa wí. he said the time will fail me. ó ní ìgbà yóò kùnà fún mi. to tell of Gideon. láti sọ nípa Gideon. to tell of Barak. Barak. to tell of Samson. láti sọ nípa Samson. to tell of Jephthah. láti sọ nípa Jephthah. and then he comes to somebody. ó wá wá sórí ẹnìkan. He comes to David. Ó wá sórí Dáfídì. And I cannot start that because uh, you know I need to tell you about that battle of Goliath and I need to tell you how to bring Goliath down in your life. How can I spend just a few minutes talking about Goliath, talking about the Philistines, talking about the slings, talking about the five stones, talking about how Goliath was defeated? How can I just go through that? I must leave another Monday to do that. And you come next Monday and let us bring down Goliath. àkókò kò ní sí torí pé tí mo bá fẹ́ mẹ́nu bà nípa ti dáfídì yìí báwọn mo ṣe fẹ́ sọ nípa rẹ̀ tí mi ò ní sọ nípa gòláyátì báwọn ò ní sọ nípa kànàkànà báwọn ni kò ṣe ní sọ nípa òkò márùn tí ó sà tí ó fi pa gòláyátì báwọn ni mo ṣe wá fẹ́ lo àkókò kúkúrú láti máa sọ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí náà ọjọ́ ajé tí ń bọ̀ kó yá wa kó wá gbọ́ ká wá ṣẹ́gun gòláyátì. Can you talk about killing a lion in five minutes? sọ nípa Can you talk about destroying a bear in five minutes? Can you talk about using music to drive away evil spirit from a king in five minutes? sọ nípa bí Can you talk about not having any armour, not wearing any coat, just coming simply as a shepherd boy and coming with confidence in the name of the Lord? You come to me with spear and you come to me with a sword, but I come unto you in the name of the Lord. This day I will give your body unto the fowls of the air and everybody will know. In fact, the whole earth will know. They will hear in Nigeria that there is no other God that can save like a God like this. Can we talk about that in five minutes? ni. ṣé tá a bá wá fẹ́ sọ nípa dávidi báyìí ṣé ó lè gba ìṣẹ́jú márùn-ún kábí wá sọ nípa rẹ̀ ká sọ nípa ogun tó jà ẹni tí ó jẹ́ pé kò fi ohun ìjà kankan bú ara rẹ̀ tó kàn wá gẹ́gẹ́ bí darandaran lásán tó sì dúró níwájú ọkùnrin gòláyàtì tó fi ìgboyà sọ̀rọ̀ pé ìwọ tọ̀ mí wá pẹ̀lú ọ̀kọ̀ àti awà ṣùgbọ́n èmi tó ẹ̀ wá ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun pé gbogbo ayé pàápàá jùlọ ní nàìjíríà wọn gbàgbọ́ wípé kò sí ọlọ́run mìíràn tí gbani làbí òsì next week will be talking about Samuel, about David. and then about ń bọ̀ Samuel àti David. But today we have learned something. Of Gideon. We have learned something of Barak. We have learned of Samson. We have learned of Jephthah. The Lord is calling us let us forget the past. Backsliding of the past forget. Sin of the past forget. Weakness of the past forget. Even the way you were born forget. ọ̀nà tá a gbà bí ọgbàgbé ẹ̀. maybe they call you even a harlot in the past forget. bóyá ń pè ọ́ lásẹ̀wó tẹ́lẹ̀ gbàgbé yẹn. They call you somebody that didn't amount to anything before. Forget. Everybody has written you'll never be anybody, you'll never be anything, you are a non-entity. Forget. Rise up in faith. Rise up in confidence. Rise up in power. Rise up with the promises of the Lord. If the Lord Almighty helped all those people, he will help you. You overcame by faith, you will overcome by faith. Wọ́n borí nípa ìgbàgbọ́, wà á borí nípa ìgbàgbọ́. They fought in the battles of life by faith, you can fight the battles of life by faith. Wọ́n jà nínú ogun ayé nípa ìgbàgbọ́, ìwọ náà lè jà nínú ogun ayé nípa ìgbàgbọ́. Backslider, you can come back. Apadà sẹ́yìn o lè wálé o. Victory is waiting for you. Ìṣẹ́gun dúró dé ọ. Backslider like Samson, you can call upon the name of the Lord. The Lord will forget every bad thing that you have done. He will make you to rise up in the arms of faith and you will get the victory that you need to gain. a padà sẹ́yìn gẹ́gẹ́ bí Samsoni ó lè dìde nínú agbára ìgbàgbọ́ kéko képe Olúwa Olúwa yóò gbàgbé gbogbo tó ti ṣe yóò fún ọ ní agbára láti ṣẹ́gun. Everyone can win the victory. Gbogbo wa la lè borí ogun. Even with few people around you like Gideon. Pẹ̀lú àwọn èèyàn díẹ̀ tó wà láyé ká Gideon. You can have the victory in your life. O lè ní ìṣẹ́gun nínú ayé rẹ. Even with some people around you like uh, like Barak. Pẹ̀lú àwọn ọ̀pọ̀ èèyàn díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ bíi Bárakù. And then you have a Deborah that's able to pray. Tàwọn oní Deborah tó yẹ kẹ́kẹ́. You have a wife that is interceding. O ní aya tó mọ̀ pẹ́. You have a helper that is able to call on the name of the Lord ké pé orúkọ olúwa. you are the worker beside you that shows the presence of God. ó ní àwọn òṣìṣẹ́ tó wà láyìíká rẹ tí ẹ ní ìgbà wọn come and face the battles of life. wá dojúkọ ogun ayé. don't run from the battlefield. má sàkó lójú ogun. don't run from the enemy. má ṣe sá níwájú ọ̀tá. don't run from the Philistines. má ṣe sá níwájú àwọn Philistines. don't run from the uh, Amalekites. má ṣe sá níwájú àwọn Amalekites. don't run from the Midianites. má ṣe sá níwájú àwọn Midianites. don't run from the Philistines. má ṣe sá fún àwọn Philistines. you can come with faith. o lè wá pẹ̀lú orí. you can come with faith. Depend upon the word of God. You have overcome already. You have overcome already. Forget your past weakness. Forget your past backsliding. Once you are confessed unto God. And the Lord has forgiven you. Then forget all about it now. I will forgive their sins. Their iniquities I will remember no more. Àṣedéédéé wọn Then you can begin to fight. Nígbà náà wá lè bẹ̀rẹ̀ láti máa jà. Fight the good fight of faith. Máa jà ìjà rere tí ìgbà. Lay hold on eternal life. Ẹ di ìyà nípẹ̀kún mú. You can. O lè ṣe. You can. O lè ṣe. You can. O lè ṣe. I can do all things through Christ who strengthens me. Èmi lè ṣe ohun gbogbo nínú Christian tí fi agbára fún mi. You are like Samson, you can do it. O dàbí Samson ni o lè ṣe. You are like Jephthah, you can do it. O dàbí Jephthah, o lè ṣe. Let the spirit of the Lord come upon you. Kẹ́kẹ́ mi Ọlọ́run ó bà yọ. Let the power of the Lord come upon you. Kẹ́kẹ́ agbára Ọlọ́run ó wá sórí rẹ. Amen. You will go from victory unto victory. You will overcome. Iraq overcame. Barak borí. Gideon overcame. Gideon borí. Jephthah overcame. Jephthah Even Samson he overcame. Àti Samson pẹ̀lú And his last victory was greater than the first victory. Maybe you have been failing and failing and failing in your life. You're falling into adultery. You're falling into fornication. You're falling into moral kind of dirty things. It can stop today ó lè dáwọ́ dúró lónìí o. he can stop tonight. ó lè dáwọ́ dúró lálẹ́ yìí. the lord will forgive you. olúwa yóò dárí yìí. the lord will cleanse you. olúwa yóò bùkún fún ọ. the power will come back again. agbára náà yóò tún padà wá. the power will come back again. agbára náà yóò tún padà wá. the assurance will come back again. ìdánilójú náà yóò tún padà wá. the presence of the lord will come back again. ìpàwọ̀ olúwa yóò tún padà wá. you will defeat your enemies. wàá borí àwọn ọ̀tá rẹ. you will defeat the devil. wàá borí èsì. you will defeat the demons. wàá ṣẹ́gun àwọn ìgbókùnkùn. you will defeat and crush and cancel the works of the devil devil. Àní borí wàá pa gbogbo agbára ìṣèṣù. Come back to the Lord. Padà wá sọ́dọ̀ Olúwa. Let the blood of Jesus wash you. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́. Let the spirit of the Lord come mightily upon you. Jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó wá sórí rẹ lọ́pọ̀lọpọ̀. Then no mountain will be able to stand before you. Nígbà náà kò sókè kan tí ó lè dúró níwájú rẹ. You will overcome. Wàá borí.